what's going on here. Ah, that looks gbé kí ní báyìí a kò sí kí n bẹ̀. bàbá tẹ́tẹ́ bàbá tẹ́tẹ́. kí ló ṣẹlẹ̀. Ah, kí ló ń wá kí ló ń wá. mo wá ike mo fẹ́. Ah, má ì tí ì wá kí mo fẹ́ sọ̀rọ̀ kan fún mi mo fẹ́ sọ̀rọ̀ kan torí ah. bọ̀bọ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbà sí iná eh. bọ̀bọ̀ tó rójú nínú à tó ń pè ní bàbá olówe eh. kí ló ń ṣe rẹ̀. Eh, torí mo tún ti rí ara mo ti rí rẹ́nu ara. mo rí ra kí wọ́n ló ṣẹlẹ̀. nígbà tí mo rí rẹ́nu ara náà ó rìn hmm ó rárìn ìwọ ká sọ pé òórìn níṣẹ̀yìn náà bravo ipò òórìn bẹ́ẹ̀ òórìn níṣẹ̀yìn náà ó ń ti ìgbà tí mo wá rárá náà tí mo tún rí níbẹ̀ kí ló ń jẹ wàá ní sùúrù ó yá mo gbẹ mo gbẹ dá mi náà jàre à tó o tẹ mọ̀ pé ní tí a ń ṣó lọ́rọ̀ sọ. ìgbà tí mo wá rárá mo ní sùúrù mo ti fẹ́ sọ níṣẹ̀yìn náà ó wá tó rìn. Mm-hmm. ó rìn ó mm-hmm. kọ́kọ́ ń tọ́ gbogbo èèyàn. kí ló ṣẹlẹ̀. àní bí mo ti rárá ni mo ń sọ fún ẹ mo ti rárá mo sọ fún. abẹ́ ń sí èrè. mo fẹ́ pàgẹ́ mo fẹ́ padà mo fẹ́ kó yàgbẹ́ sára mo fẹ́ pàwẹ̀rẹ̀ dànù.